ìbàdàn kọ́ mi mo yọ sọ́lá mo yọ nínú ọ̀la mo ń fọlá ṣeré that is why they call me mo yọ sọ́lá ọmọ dára ó dẹ̀. you good? I'm fine. Oh my god, I'm sorry. Uh, it seems I know you somewhere. Yeah, yeah, yeah. Into where the should do. Your face looks very familiar. Um, did you go to Oxford University in London? Uh, uh, Oh, oh <laughs> um, not at all. Oh, okay, okay, okay, yeah. I must have met you at the mall in Atlanta, Georgia. Uh, <laughs> not at all. Um, sis, Um, he's my best friend, my childhood friend, and bó dẹ̀ ṣe wà yẹn kò travel rí. As a matter of fact, kò tí kò tó ọ̀nà rí. Tó bá dé airport, we are going to see him. Méjì méjì náà máa ń dáyọ̀ rẹ̀. Definitely. Um, sorry, can, can I have your number? Oh yeah, sure you can. All right, thank you. Thank you. Okay, you can just, you know, Flash me some, I need save number. Eh? All right, definitely. What should I save with me? Your Yosola. Oh, your Yosola. I'm Majek. Oh, it's really nice to meet you. And you? I'm, I'm Wale. That is why they call me Oh, your solar Oh, your solar mo tẹ àwọn náà ṣàwà pààrọ̀ bá nù lọ sí ọkùn bá lọ sí ọkùn tó bá jẹ ẹ̀kọ́ èmi ò lẹ́wọ̀n kémi ò láì kí wọ́n mi ti bá wà níta wọ́n ò ní láti máa parọ́ mi ó bẹ̀ ó ṣáà ti gbẹjà bóyá o sìn yàn lọ àbí mo aṣọ kò sìn yàn lọ ní estate ti máa dà. ọmọ mi ni mo yọ sọ́la. I be Abinu funfun big by mu on that pretty girl dancer uh, I'm on dárò road Mo yọ nínú ọ̀la, mo for fọlá ṣeré, that is why they call me. Oh, you're so sọ́la. wá nílé látàrí wá yọ fún mi kí o kò sáré wo nǹkan lórí ọdẹ jókòó tẹ̀bà tí fóònù mi látẹ̀kọ̀ kí ló dé. Ah, ṣé torí mo ń lo fóònù ẹ ló ṣe ranjú mọ́ mi tó báyìí. mi ṣe níranjú ṣó mọ etí mo rà mi ṣe níranjú. tó dẹ̀ mọ nǹkan tó máa ń fi fóònù ẹ ṣe. kí ló fi ń ṣe tó kàn mí. mo ń fọkásì lọ́wọ́ ni. lẹ́nu ẹ̀ gbogbo tí mo ti ń jẹ látọjọ́ iṣẹ́ àjọ náà ni. ìwà àtàlẹ́jọ́ náà o bá mi náwó rí. ìwà àtàlẹjọ nù. ọ̀pẹ ní fẹ́mi. sísun sọ́ọ́lì tí mo jẹ tẹ́lẹ̀ o ò bá mi nánú ẹ̀ o ò nánú ẹ̀. ṣé o yà wò. lóòrè tí sọ́ọ́lì tí mo ti jẹ tẹ́lẹ̀ o ò nánú ẹ̀ sẹ́. ṣé o yà wò. sotoro mo ti lo fóònù ẹ. fún mi fóònù. kò sí wàhálà mo ti mọ ẹ kò sí wàhálà gba fóònù ẹ má wọ rí èmi mọ̀ kí n máa jẹ. fún mi fóònù yìí wà á wà wà á padà wà. èmi ní idiot èmi ní idiot lẹ́nu ẹ̀. kò sí wàhálà pàdí mi jẹ́ mi jọ ti sáré dún fún jọ jọ fọkásìn tí mo ń ṣe lọ́jọ́ sáré parí ẹ̀ jọ́ntọ́ lọ́jọ́. wàá ṣòyàwó ni wá gbàgbà gbogbo yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú mi àti kí pọ́blẹ̀mù nù. láti níjà ti tẹ̀lé. wá nílé ayé ẹ̀ má ìfà fọkàn fóònù mọ́. ẹ plan ni ẹ ni ó ti gba gbogbo ayé tí mo ṣe fẹ́ lásán. lágbo ìjà wèrè ṣé mo sọ pé dọ̀dọ̀dọ̀ kò invite mi ni òun wẹ̀ ló kọ́ ló invite mi ni wà á sọ pé òun ṣe òun ṣe forecast kan podcast ni. ẹ̀yin rẹ̀ tí bá rántí ọmọ tí mo sọ fún yín wípé èmi àti Wálé mate time pass lọ wá ṣe ẹ jẹ́ n pause brain ṣe mọ̀ pọ́ ọmọ ẹ ló ṣe pè mí sọ láìpẹ́ yìí. ah congratulations. ṣé mi jẹ́ ǹsán kan fún ẹ just keep wishing. ṣé wo ò gbọ́ pé ẹgbẹ́ ẹ̀yẹlẹyẹ wọ́n tọ̀ ni i mean look at you bóra ẹ rò bẹ́ẹ̀ àlùmọ́ lọ́ fi ń ṣe àbí ọmọ olówó ni gẹ́hàn yẹn tí ẹ̀ ń sọkọ fún ẹ ojú ẹ lórí ètè ẹ̀ ò lè bá yẹ just wishing on stars. ọ̀la kò rí tiẹ̀ kò ṣàfẹ́ ọmọ kí tiẹ̀ yìí wà lára ẹ̀ ẹ́ and as for you just keep dreaming. ìwọ̀n ló ń lálàá ọmọ olówó ni gẹ̀wọ̀n yẹn gẹ̀wọ̀n yẹn lè jù ẹ lọ kò lè pè é láéláé. o ṣoṣoṣoṣoṣorí wọn tiẹ ẹ àtìgbà tí mo ti mọ ẹ tó ti jọrẹ mi ó wà positive negative vibe ló máa ń lò ní. mo mọ̀ wípé wálé máa understand mi jù ẹ lọ wálé. bọ́wọ́ mọ̀ ọ́n máa ráìtì lọ́wọ́ ọ̀hún yóò jẹ́ fún mi pé mi ò mọ̀ lọ́wọ́. jẹ́rìí jẹ́ fún mi. tiẹ̀ wà lára ẹ̀gàn you want plenty for your body ṣùgbọ́n mo lọ wáṣẹ ṣe sórí gbogbo podcast podcast tó ń fi fóònù àwọn èèyàn tó ń ya fóònù kiri tó ń fi ṣe kò lè help life rárá irú yín báyìí lè máa ń jẹ́ kó máa insult wa ń gbòòrò kó yẹ kí president ló gan pè wá ní lazy Nigerian youth lazy Nigerian youth bí ìbọ̀bá. Ah, ó rẹwà lójú ìṣesí ẹ̀ tó wá wù mí ohùn ẹ̀ tó wá dùn. thank you ìwọ náà bàjẹ́ lọ́mọkùnrin ìwà ẹ̀ dá ìṣesí ẹ̀ dá ohun ẹ̀ gan dá but ṣé ọ̀rọ̀ yìí wàá fẹ́ jọ ìtàn báyìí we're not close you don't know my attitude or my character so báwo ló ṣe mọ̀ wípé ìwà mi dá. Jọsọ́lá ṣé o mọ̀ wípé ìrínisí òun ni sọ ni lọ́jọ́. mo ti mọ̀ wípé o kì í ṣó gbéraga yẹn o. tó bá lè fún mi láyè nínú ọkàn ẹ. láti mọ̀ ẹ́ dáadáa I will be on top of the world. I want to share everything with you. Everything? Okay, so um, where do we start? Hmm. máa jẹ́ ẹ̀ka máa jẹ́ ẹ̀ka wálé. ó jẹ́ má bèrè ẹlẹ́mìí gbóná sórí nǹkan tèmi kan fẹ́ sọ ni pé tí a bá lè follow gba àwọn máàpù yẹn bá ṣe tọ́lẹ̀ mo fi pé ọmọ yẹn ò lè mọ bó ṣe ń lọ ìwọ kò lè má kàn sọ fún pé gbogbo ọpọlọ tó mọ̀ ni kò ta kò fi rí nǹkan gbà lọ ọmọ ẹ ló bá tán ò ní gbogbo stress yìí. ẹ wálé sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi yẹn mi lè ṣe sórí ọ̀rọ̀ ọmọ yẹn kọjá bẹ́ẹ̀ lọ́kàn mi mo ti mú mi ìfẹ́ mo ti fall in love pẹ̀lú ọmọ yẹn. <laughs> majek má tọ̀ra ẹ̀ sórí ọmọ tèmi ń wò yẹn yọ̀sálá kò ní ìkọ̀kọ̀ tó fẹ́ fi ẹ ṣe tó bá mọ bó ṣe tó tán á já fọ̀fọ̀ tí a sá lọ kí ló ẹ fi ẹ ṣe náà kí ló ẹ fi kún sọ fún mi kí ló nítorí ẹ fi kún. Ah, èmi ò ah, èmi lèmi sọ o. ọ̀rẹ́ báwo ni bàtà tó ló máa gbà lọ Bra Johnson fún mi. Um, sori ọ̀rẹ́ bọ́lẹ̀ ń bẹ kò sọmọ bẹ rárá tí wọ́n mi yẹ bóyá kò máa wá next available option because um, bọ̀dà Johnson wọ́n sọ wípé àwọn lè kó bàtà lẹ̀ e o ìtorí pé the last time táwọn kó bàtà fún ẹ iṣẹ́ ló fi ẹsẹ̀ ló fi fẹ́ mi mọ́ mọ́ tó bá tẹ̀ tí Johnson wọn máa explain ìyẹn fún wọn náà and um, the worst news òun ni wípé venue tí o ti arrange lẹ̀ pé kí wàá tó mọ̀ ti parí ara yín bọ̀dá Johnson sọ pé kò sí ayé nítorí pé àwọn máa ní àlejò. ṣó fẹ́ gbọ́ advice tèmi ní fún ẹ wọ́n lójú tọ̀rẹ́ mi ojú ò tì mí ọkọ̀ gangan ló lójú tì èmi dẹ̀ lójú tì máa ètè fún ẹ ní plans kó jù balẹ̀ má tì ẹ́ débi tó máa kàn mí ó simple pé gẹ́ọ̀yìn yàwó àwa rọ̀kọ̀ pàfihàn kan ṣẹlẹ̀ àbí kíní kan because tí ó bá dé sìn ilé dà tó fẹ́ mú lọ kò sí aṣọ tó máa wọ̀ lọ pàdé ẹ̀ sí so how do you wanna do it. ọmọ nǹkan òun ló pè mí òun ló pè mí. ẹlẹ́yọ̀ sọlá ó ó ti wà níwájú ilé brajọ́sí àbí ó ó no no mi busy mi busy ok màá tún yọ sí ẹ̀sìn alright alright ojúlówó lójú ṣàlù ṣé wà kó yá bàtà tèmi bàtà yóò lè size mi wọn náà mú un kí ló máa ń ṣe báyìí sórí nǹkan tí mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀rẹ̀ o wípé kò jápa ọmọdé yìí ò ń ṣe ẹrù ẹ kò ń ṣe lẹ́bù ẹ ó tún ń sweat lórí tó ń sweat lórí gbogbo ó tún pariwo wàhálà tó dá sílé ayé ara ẹ báyìí. ádá máa rẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó pé ọmọ yìí ayé ẹyọ rẹ wà. Ah! mi kò sọ tèmi láti rẹ̀ ayé ẹ̀yẹ ṣẹ́gun mò ń sọ jẹ́ ó ń sọ pé dájú òun kan pé òun kan pé gba ṣé òun kan lè sìn ló dálẹ̀ tó ń kó gbogbo àti òun tó ń là gbogbo láti gbọ́. so so so fún wa ṣe ní solution sí gbogbo kan tí mò ń sọ ń sí àbí. Ah. madam ẹ wo àdúgbò ń ṣàdúgbò tá a lè pẹ́ sí rárá o mo feel pé ó yẹ ká move kó yín báyìí. kí ló mean by that ẹni tí mo wọ́wọ́ mi ò tí ì rí ibi ìbàdó jẹ́ ti ní pé kí n dúró dùn besides ṣe bí èèyàn bíi sisi wa ló ń gbé ní around ibi báyìí we have to wait. no problem ma. Am. I'm coming. Um, ṣé ilé ìlú ti jáde? inú ilé ikọ ah, ilé tó wà ní ẹ̀gbẹ́ yẹn ni so uh, mi fẹ́ mú mi lọ sí ọ̀dọ̀ ẹ because ọ̀dọ̀ mi ò sí fún irú special guest bí wọ́n báyìí. <laughs> mi ò kí special visitor fún ọ. <laughs> I understand You know, let me mi wà scattered go, and dem àtàwọn ọ̀rẹ́ mi young Billy, and <laughs> tí ẹ lè are comfortable to buy, to buy one bed. bẹ we will be a ká lọ sí nice nice place as in Kalachiu. Mm -mm. And right now I don't really have much on me, so I. Ṣé wàá rí ilé ẹ̀yìn gangan tó sọ wípé o oh, ò fẹ́ jẹ́ kí n That's where I want to be, okay? Oh àbí ṣé o ti ní another girl tó ń fẹ́ jẹ́ kí n mọ̀ ní tó gbé sínú ilé. ah no no no not at all not at all. okay so let's go. tó bá insist. <laughs> ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yìn ijó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yìn ijó mi alábàásọ. ìkúrọ́ lálábà kú ẹ̀wà. látìgbà yẹn ni mo wá aṣẹ títì tí mi rí iṣẹ́. I'm impressed. Why? Mo believe you will trust me. That's why you told me everything about yourself. And my mom used to say, no condition is permanent. Everything will all right, okay? <laughs> I hope so. As a matter of fact, everything you are okay. Ẹyin jó mi, alábàásọ, ìfẹ́ ọkàn mi, ìdùnnú mi, ẹyin jó mi. Ẹ̀ka ìsìn ló ṣe ní tẹ̀síwá kájọba. Alfa pẹ̀lú ibi tí ẹ lọ, ẹ jàǹbá kan. Bọ̀ máa jẹ́ kí ló ṣojú ẹ ojú tí ẹ kọ́rẹ́ lọ́wọ́. Pàdé ẹ̀. Bita lorry back On on my part, congratulations. Wow, congratulations. Thank Congrats. you, bro. But on his part, unfortunately, warm. Ah, Alpha, um, ọ̀rẹ́ ṣòtì wa mọ̀ kó tó wá fún ìrìn ìgbélé wọn ti ẹ̀ bọ́dà láti wọ credentials mi wọn kàn ń yẹ̀yẹ́ mi ni. Ah, ah, that's impossible. but you eh, ìwọ gangan ló ní connect lọ́wọ́ ìwọ gangan ní network provider and eh, you ìwọ ló gbé service Wi-Fi, lásán lòun. well bóyá ká ní pé wifi ti tèmi kárí grace. o gbé grace. Ah, mo mọ̀ ká ní grace ju ara lọ́nà. ọ̀rẹ́ mi ò ní give up náà ni ṣọ́rọ̀ mi yẹ ò ní give up náà ni ọlọ́run tó ṣe tiẹ̀ á ṣe tiẹ̀ náà ṣọ́rọ̀ mi yẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ ṣọ́rí bí mo ṣe wà yìí mo ti jẹun látàárọ̀ ibi ń pa mí gan jọ ṣẹ́ni tí wọ́n á kíṣin tí mo tẹ̀lé fi sẹ́nu. oúnjẹ ìyẹn ni pé last part ẹ ti dé o wọ kitchen. at all. that's good ṣòrí ráìsì díẹ̀ tí mo jẹ kù

Be happy. Yeah. Ah. Oh God. Má bínú pé mo rẹ́rìn, mo nǹkan mo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Àbò tí yóò sọ́la, ọ̀rọ̀ ẹni kọ́ ni mo ń sọ na o? náà. Ṣé bóòlù ni ká lọ síbẹ̀ yẹn? Ṣé mo rí pé wọ́n mú ọ̀rẹ́ mi wọ́n pa èmi tì ní ṣá, wọ́n ti ẹ̀rí tèmi rò rárá tó. Èmi ni mo sọ fún wọn pé kó má mú He says, sweetie, after you left, hmm? I had um, a thought. Mo, why tí ọkọ coming ṣe máa ṣiṣẹ́ London yìí You should be a boss on your own. And I have the powers to make him a boss. So, we'll decide if we need a sharing company, okay? Anyway, baby, um, mo fẹ́ jẹ́ kó tẹ̀lé mi lọ síbi kan. Yosola, ó ti ẹ̀sìn jẹ́ ká ṣètò ọ̀rọ̀ iṣẹ́ yìí náà. Eh? You talk to me. You might need the job. Ah, uh, uh, come on. I want to take you to a very special place. ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yin jó mi alábàásọ. baby. yes my love. ilé yìí fine gan o. yeah. I said the house is well furnished. Mm -hmm. uh, but baby uh, mi get nkankan o uh, ṣé o fẹ́ máa gbé bíbá ẹ ni because mo notice wípé ilé mọ́mì ó fine ju bíbá ẹ lọ and ó dẹ̀ wà well furnished ju bíbá ẹ lọ. Ìwọ ló máa baby bí This is your new place now. Excuse me. You, you mean this place is meant for me? Yes. <laughs> Oh, thank you very much. Eh, then ìgbà tí mo ń round, mo rí àwọn aṣọ kan nínú wardrobe, shoes, then pelu palm. Ìwọ ló ní everything. so èmi náà ló ra yes they are awful. you want ló ní everything bàtà sure. everything. <laughs> thank you very much Oh, she oh, gan. it's okay baby baby baby me deserve better i don't want you staying in that ghetto anymore with your friends. thank you very much ibẹ̀ pé mo lálà. I can't wait to tell my friend this good news. <laughs> Thank you very much. You're welcome. flower my head now. No, Drew, I don't want flower. me, I want flower. You want flower? Yeah, we send flower. Ah, oh, wait, wait, wait, Let me pick this one. Okay. Oh. Hello, manager. Yeah? <gasps> Oh my god! Paolo, ló ṣe ṣẹlẹ̀? Ah, okay, okay, mo ti gbọ́. Alright, alright. Um, I'll be there soon, okay? Yeah, call for maybe 30 minutes. I'll be there. All right, all right, all right. Bye. <sighs> Ifemi. Yeah. Kí ló ṣẹlẹ̀? Um, mo receive call látọ̀dọ̀ manager ni. Àwọn ẹrù tí mọ́mí expect láti China. Ó ti seize ẹ̀. E. Uh, o ṣọ́ pé kò ní sí wàhálà ṣá. N ṣe problem at all. Do mọ́mí ìsìn lè ṣe òyìn ni mo máa ní láti yọjú síbẹ̀. Everything is fine okay now to sọ pé mi ti okay My pé mo ti satisfied. I know I want more too. <laughs> same here baby. <laughs> Thank you. I hope you're fine. <laughs> Yeah, I'm good. I'm so happy that mom is around. At least, I might get lots to meet her. Right? <laughs> well, um, I'm also happy I'm gonna meet her today. Mm, me too. Hey, eh, um, how do I ní ọjà mommy? Um, she's sorting it out here and there, but I trust my mom. Mama sort it out. Are you sure? Yeah, let's forget about that baby. I can't wait for my mom to see you. Mm, same here. Because I love you so much. I love you too. Mommy, oh, my beautiful so mommy, ever looking mm. young. Oh, my baby. Mm. Mm. You're so lovely. That's my baby. Oh, my ever sweet mom. Love you. I love you too, mommy. <laughs> Ah, mommy, my jacket, my fiancé, ẹni tí mo sọ fún yín pé mo fẹ́ fẹ́. Kí ló wà ní? Ẹni tó Yes, mommy. Ẹni tó fẹ́ fẹ́ rẹ̀. Yes. Ah! Ọlọ́run ò ní jẹ́. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi ò ní rírú ẹ̀ nínú ilé yìí láyéláyé. wíwí mú mi dúró náà bóyá ẹ̀ mọ ẹni tí mo sọ this is my fiancé. àmọ́ ní ò lè fẹ́ láyéláyé ah, ah. kì í ṣe lẹ́yìn ló máa fẹ́ kì í ṣe kò tí ẹ kò tí ẹ ẹ jọra yín rárá ẹ súnmọ́ra yín rárá pàápàá. má jẹ́ ṣe mọ́ra rí tẹ́lẹ̀ ni. mo ló lè fẹ́ èèyàn má bí mi. mo mọ́ mi magic is my choice. this man is not your choice. lọ́jọ́ parí ẹ̀ kì í ṣe choice rárá. ọlọ́wọ̀n ò ní jẹ́ orí mi ò ní gbàbọ̀dẹ̀ tí mi ò tí ì kú lórílẹ̀ àlàyé yìí ló mọ wọ́n fẹ́ ni ó yà bọ́tà mo ní kó jáde ẹnu lẹ́bi ṣé kò ṣe é ah, ó fẹ́ máa fọ́ kíní máa lórí o ó fẹ́. Ah, ah, mo ní kí ló dé ṣe bàrà gẹ́sì mi bẹ́ẹ̀ yẹn náà. mi ò kí ń ṣe ẹni tó lè fẹ́ o kì í ṣe ọkọ ẹ rárá èmi ni mo bí ẹ mo délé ayé kò fún ẹ èmi lọlọ́kọ̀ tó wà ìwọ sílé ayé mo mọ ohun tó tọ́ sí ẹ rárá wèrè yóò ṣe nítorí fẹ́. fún mi i'm tired ó ti sún mi pẹ̀lú gbogbo ẹ̀yin lẹ́bí mi ẹ̀bí of course mo mọ̀ pé ẹ̀yin lẹ́bí mi. well make choice for me ah what is it. ó ṣe boyfriend lọ́sàn of he's my fiance èèyàn tí mo fẹ́ fẹ́. mo ní òun lè fẹ́. it's my choice mọ́mi òun ni mo máa fẹ́. fẹ́ it's eh, my eh, eh, choice. ẹ ẹ dọ́gba ẹ jọra yín wá dé wá dé o ọgbà tí mo sá fún ọ. ok wọ́n tètè tẹ̀lé wọn bẹ́ẹ̀ máa mọ́nítọ̀ wọn ibi tán bá wọ̀ kó jẹ́ kí n mọ̀ kó gbá mi láago máa mọ́nítọ̀ wọn má jẹ́ kọ́ rí ẹ o máa mọ́nítọ̀ wọn dáadáa ibi tó bá oh my god kí ló bá yà oh, oh, oh. kò tí ń ṣe mí oh my god. Uh. Bella Morgan ní orí. ṣé ó yẹ kí nǹkan kan wà nínú ìlú yìí níbi táwa bá dé káwa ni a fẹ́ nàgà kọ́wọ́ wa máa tó. kò sí nǹkan tẹ̀lé náà sí tí ẹ lè tó. Hmm. Majek lórúkọ ẹ̀. Majek. màá gbé owó fún yín tẹ máa gbé fún ẹ má pa o ẹ̀yin gbé owó yẹn fún ẹ sọ pé látọ̀dọ̀ mi ẹni mo ní kó fi ọmọ mi sílẹ̀ o ọmọ mi ò tiẹ̀ ò kí ń ṣe ṣàwáwù wọn ò lè fẹ́ra wọn rárá kò jọra wọn n tó bá yẹ ká fi wé òun la fi ń wé kò jọra wọn rárá ẹ gbowó yẹn fún àmọ́ tó bá kọ̀ tí ò bá gbà ẹ má pa ọ́ ẹ̀yin ẹ má gbé owó bọ̀ màá wá mọ ta tó máa ṣe torí abiyamọ ni mí o ìyá dáadáa dẹ̀ ni mí abiyamọ tòótọ́ tó mọyì ọmọ òun ni mí tí n bá pa o kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ torí èmi náà bírú ẹ̀ lọ́mọ mi ò dẹ̀ fẹ́ káwọn òbí ẹ̀ kan ṣọ̀fọ̀ ẹ̀ tí n bá tiẹ̀ wá ro ti ayé mi ó yẹ kí n rí tọ̀run mi ó dì nìyẹn. màmá ẹ ah! ṣé ibi tí ń sọ àwọn ọ̀rọ̀ ẹni ń sọ ẹni ń sọ ah, inú mi ń dùn àwọn ìdẹ̀bí wa parí ẹ̀ lèmi wá wò pé ah, tálẹ́ ní náà báwo ni tiẹ̀ ṣe jẹ́ nílùú tó máa máa mú fẹ́ máa disturb mi èmi ò bá ní kẹ́kẹ́ kí bọ̀bọ́ ẹ̀ wà ọ̀rọ̀ àìtó ẹ̀ ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ká parí ẹ̀ ah ah ṣe ṣe rí pé gbogbo mo lọ́mọ fáìn àbí àwọn èrè ní gbogbo ara mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mi fẹ́ fi ayé mi bọ̀rùn jẹ́ màmá ẹ̀ wo kò sẹ́ni tó lọ sọ́run rí o tó délé ayé wa lọ ṣàlàyé fún wa bó ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ẹ yẹ ká ṣàyè ìbàjẹ́ fẹ́ ṣe bọ̀bọ́ yẹn yẹ ká finish ẹ̀. ọ̀rọ̀ ló sọ àmọ́ èèyàn máa wọ̀ ẹ̀ ẹ̀yìn ẹ̀ ṣiṣẹ́ bí mi ṣe ní kẹ̀ ṣe. <laughs> Ah, mọ́mí ẹ má bínú sí ọmọdé ló ń ṣòun o no next time ó yẹ kó ń bọ́sọ̀ máa gbọ́rọ̀ kalẹ̀ fàgbàlagbà um, ṣẹ́rí nǹkan tẹ́mi sọ̀rọ̀ ni pé àìdíà yín a máa bá ẹ a máa gbé owó yẹn lọ fún àmọ́ tí ò bá ti gbà a máa finish ẹ instantly. bẹ́ẹ̀ni wọn náà rí sọ hmm, ọ̀rọ̀ ní ọ̀rọ̀ lẹ́yìn méjèèjì sọ àmọ́ èèyàn má wọlé èmi mọ̀ pé ẹni gbèrú owó yẹn déwájú ah ah àdúrà owó tẹ̀ ń gbé lọ tóun gan bá rí akọ́kọ́ bẹ mọ́ ni á jìnnà rere sọmọ mi. Hmm? ẹ jẹ́ bó wá. ọ̀nà ìgbín ẹ̀dá pọ̀ láyé yìí afárakẹ́gbìn tán alépa ìfẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ò ṣe pa ká má wulẹ̀ tán rárá àwọn tí ìgbàgbọ́dọ̀ màrìwò bẹ̀ ti <laughs> ah, èèyàn mọ i'm so sure you are mr majek. Oh, definitely. Uh, it's nice to see you sir. Ah, same here. Um, ìyá aláàánú wa kọ ló rán wa sí yín wọ́n ní ká gbé owó tàbó àyíká gbé fún yín this is eight million naira wọ́n ní kẹ́ lavish eight million naira. wọ́n ní ká fi ta yín lọ rẹ̀ wọ́n ṣe gbé fún àṣegbàrí àfọwọ́ kan thirty percent eight million naira jẹ́ sá. and also ṣe rí àtàjọ wa ìgbọ̀n àárí opportunity by rí this is a very big surprise on our side too i'm very sure you will use it very well. yes eight million naira. I can't believe this! I'm a best! Yes! We have we have we have no no! Ṣé ìwọ̀n ṣé ìwọ̀n tó ń wọ̀ ọ́ fún? Kí ló ṣe é kọ́? we are big boys. Mr. <laughs> Maje. Ẹ wá mọ kọ̀kọ́ tó ṣẹlẹ̀. Ṣé rí màmá ẹ̀ ìyá láàánú ni o? Máa ń ṣoore fáwọn èèyàn gan. Exactly. Àmọ́ nǹkan to wá ṣẹlẹ̀ ni pé ṣé rí owó yìí? <laughs> Àwa fi san owó yìí that thing tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú Yọ̀sọ́lá. Ìfẹ́ àbí a fi san owó ẹ̀ fún yín ni. Just stay away from her. In fact, gbogbo generation yín tẹ́ máa fi kú tí ẹ̀ fi ní exist mọ́ ẹ̀ gbọ́dọ̀ your Yọ̀sọ́lá mọ́ o ṣe gẹ̀ẹ́tẹ̀. kókókókókókókókó wo ló ń sọ you need to shut up. ẹ má bínú jàre ṣẹ́rí inú wa dùn ṣọ́rọ̀ mi yẹ yín and ẹ bá wa sọ fún ìyá láàánú yín ìyẹn mọ́mí Yọ̀sọ́lá da àwọn òfúra ni o ọ̀rẹ́ mi màjẹ́ tẹ́lẹ̀ yìí ó ti break up pẹ̀lú Yọ̀sọ́lá látàná wow kò lè fẹ́ kí ló fẹ́ fẹ́ yẹ sọ̀lá fún kò lè fẹ́ yẹ sọ̀lá mọ́. òkè omi pé wọn tẹ̀ nídìí òye kan. ẹ ló lè ẹ fi owó yẹn lẹ ṣé o rí pé a ti gbà a ti gbà ó ti kú lọ sára lẹ. Um, thank you so much. Awesome. Ah, It's nice to see you. Yes, you. Thank you. Thank you so Thank you eight. No, no, no, no, I didn't spend my lawful money. This is not now. I'm a mafia, so like that. Money eight million naira. It's not possible. My Jack. ìwọ náà mọ̀ wípé ata àtọ́jú ni wọn kì í ṣọ̀rẹ́ ara wọn á bẹ́tà kó gba owó tí wọ́n gbé wá fún ẹ yẹn tó bá kọ̀ tó gbà á wàá tí ìka àbámọ̀ bẹnu mo yọ̀ sọ́rí ọmọ tèmi kì í ṣe ẹni tó lè fẹ́ rárá rárá ẹ jọra yín o dẹ̀yìn lẹ́yìn ọmọ mi o dẹ̀yìn lẹ́yìn ọmọ mi majek dẹ̀yìn lẹ́yìn ọmọ mi pátápátá. ṣùgbọ́n mi ò lè sí ìyàlá ẹ̀ ṣùgbọ́n ṣé ìwọ mọ̀ pé ẹni tó jù ní lọ lè sọ ẹni nù at any damn time ẹ́ àbí o gbá àwọn olórin kan tó kọrin tó sọ wípé téèyàn bá ti torí ẹlẹ́yọ kan kú ẹgbẹẹgbẹ̀rún rẹ̀ lẹ́bẹ̀ ló máa kọjá lórí sàárè olúwẹ̀ look má jẹ́ kó dùn my candid advice for you is to stay away from that girl. kí ló rẹ̀ nà kí ló dé. ajẹ́kẹ́ ṣe fẹ́ gbóòótọ́ rẹ̀ ọ̀rọ̀ aṣiwèrè nìkan ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n sì ń tẹ̀ ni wọn náà kò tiẹ̀ rò wọ́n ní ikú tó bá fẹ́ pa ni tó bá ṣì ní ní fìlà ó yẹ ká ṣe kí ni ó yẹ ká mú eré báyìí ká máa sáré lọ la ok imagine kí báwọn guys tẹ̀ ṣe wọlé wọ́n tẹ̀ yorùbá sàbọ̀ tẹ̀ ṣe wá ọ̀hún àmú wa ńkọ́ inú kí ni kò bá ṣẹlẹ̀ sórí ìyẹn ò tiẹ̀ wá dùn mí honestly ìyẹn ò dùn mí bí o ṣe pé eight good million naira wọ́n gbé fún ẹ o dẹ̀ sọ́lù wọn àwọn ọ̀rẹ́ ayé ti ń ṣe ẹ́ You just lost a great deal. I'm million eight places. Ah! killer! You guys ẹ̀ sọ lẹ́nu tí yóò dùn lẹ́nu náà? Ah! Ẹ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ Yọ̀sọ́lá, ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú and I can't trade and love for money. Ẹyin náà sọ fún mi, tí Yọ̀sọ́lá bá mọ̀ wípé mo fi owó mo fi dípò ìfẹ́ tí mo ní sí, ó lè gbàbẹ̀ kú. Orí ẹ̀ ò pé, ìwọ ń rò pé tí Yọ̀sọ́lá bá bínú para ẹ̀, jọ sọ fún mi tí wọ́n bá kú ń kọ́. Àbí ìyá Yọ̀sọ́lá to ló to to to to to ti ń tẹ́tìn ẹ̀ yìí what if tó bá pa ẹ́ your salary ni move on ni no tell me. Sherry my friend I think it, um, it is high time láti sọ òótọ́ ọ̀rọ̀ fún ara wa ọmọ dáa káṣọ lójú eegun dáa bára wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ò lè ní ẹ. Yes, you a thief, a big thief. Ìwọ sọ fún mi pé torí ìfẹ́ ni o she reject Amílẹ̀ in its places. Irú ìfẹ́ with wo? ìfẹ́ oṣù wo irọ́ ni i know what your game plan is mo mọ nǹkan tí òun fi ọpọlọ calculate mo mọ nǹkan tí òun strategize for look inheritance ló ń tà sí i ó mọ̀ pé tó bá farabalẹ̀ tó bá ní ìṣòro dáadáa tó bá kájú ọmọ ẹ̀ kó parọ́ fún dáadáa kó skátà orí ẹ̀ kó fíńgà dáadáa kó wá fẹ́ ẹ́ nǹkan tó máa rí ojú chicken change eight million naira tó fi ń lò ẹ̀ sí ojú lọ that's your game plan tree and go to work. You're a liar and a thief, a big one. Oh, but I'm doing everything. You're a thief! Shut up! Shut oh, up, O lè ní ẹ́. But wá tẹ̀ sí wá tẹ̀ sí jẹ́ ká gbé eight million naira. Ká má lọ pò fún ọ̀nà méjì náà. Ká má lọ pò fún ọ̀nà méjì eight million naira. Ọmọ ìjọba lọ rí àlọ́dá bọ̀bọ̀ tó ń dín fún wa tẹ̀ sí. Àbí eight million naira sára náà. Kí ni ọmọ tọmọ yẹn ṣe ibi tó wà báyìí? Kí ló mọ̀ bóyá òǹjì lọ kí ló mọ̀ tó ṣe? Uncertainty plus time equals failure. Ó máa fail woefully ni imagine? love, love indeed, love my food. So come what uh, eight million naira. Enough of all this. Ó dàbẹ̀ ni pé you guys here fẹ́ try to understand mi ara. Àmọ́ ṣé o ṣé o ṣé o wọ̀ wí? Ìkúrọ̀ làlá. Májẹ̀ àti ká ẹ̀ àti ká ẹ̀ àti ká ẹ̀. This guy na thief big thief. o tẹ ronú lọ sílẹ̀ lára wọn láì ní ní ìlú play game eight million naira owó yẹn dùn mí o eight million naira ayọ̀ yóò fi bẹ̀ ṣe lérí. ó yẹ ẹ lẹ́nu àbí mo ní kó má ṣe é onídọ̀dọ̀ àfi kò ṣe ohun tí ojú ẹni tí wọ́n ní kó má ṣe tó ń ṣe tó wá ń rí ó máa rí. fúnmi fúnmi. don't call me don't say mommy. Ah! Ah! Ah! Yeah! ó gbọ́dọ̀ lọ ẹ̀yìn mi iye kò gbọ́dọ̀ lọ. target. èmi mò ń pè ẹ́ èmi ni mò ń pè ẹ́. mi ò ń ṣàfọ́jú o jọ majek ṣé o fẹ́ sọ fún mi pé o ní fifty naira tó lè fún afọ́jú ni ṣé wò ń ṣọmọ Yorùbá ni ṣé wò mọ̀ pé oore tó rí yẹn ó máa ń wọ́tọ̀ oore ni èló ni fifty naira tó fẹ́ fún afọ́jú tí mo wá ń tẹ̀lé ẹ láti yàn án lé ẹ anyway. ìyá ẹ̀ sọ láti sanwó ẹ̀mí ẹ̀ wọ́n ní kí n pa ẹ̀ ni ṣùgbọ́n torí nǹkan kan àti nǹkan kan tí wọ́n gan mọ̀ n tí mo kọ̀ ọ̀rọ̀ ni pé di only oore tí mo lè ṣe ẹ́ òun ni pé bó ṣe ń jáde lọ yìí bẹ́ẹ̀ kò ṣe wà máa lọ́jọ́ kó fi ṣe àlọ́ rámirámi má padà wọ bímọ o because pé mi ṣe ń ṣọ́ ẹ ń bí ni àwọn tí wọ́n gbéṣẹ́ fèmí náà ń ṣọ́ èmi náà o pé mo disguise bí afọ́jú mi ṣàfọ́jú mi lè ń ṣe àtọ̀rọ̀bára ìwọ ni mo fẹ́ wá so tó bá wá lọ nísìnyí tí mo yẹ sọ pé àlọ́ rámírá mi má padà wá àmọ́ bíbọ̀ àìmọ́ o tó bá padà wá torí máa wà nígbà for the next one month tí n bá rí òjijì ẹ̀ máa pa. tó bá rí ọ̀rá pé bí i am bluffing well mo fẹ́ lọ pọ̀ ọlọ́pàá kò láfọ́jú kan wà ní ẹ́sẹ̀tì yìí kan wà mú o ní bẹ́ẹ̀ géètì yìí tí màá fi pa ẹ̀ dànù that is the truth bó ṣe ń lọ ìmá pojú ẹ̀yìn mọ́. ẹ ṣàánú mi bẹ̀rẹ̀ ọlọ́run ẹ ṣàánú mi bẹ̀rẹ̀ ọlọ́run ìrànmílá torí ọlọ́run. Ah, ẹ ká sùn. Ah, ẹ ká sùn ẹ fẹ́ lọ ta. Ah, ẹ lọ ta ma. majek la bèrè mọ. majek ṣé ṣé kò sí o. kò sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ wa ni a kàn ní ká chẹ́kẹ̀ ni a wá wo pàdé wa ní ilé tó ẹ̀ǹdí sí street mẹ́rin so a wò pé a gbọ́dọ̀ wá wò òun ká má check majek ẹ̀yin àgbàjá máa ń kórè pé àwọn kọjá ní iwájú ilé ọba ká máa kọ ọba. yọ̀nà dà máa jẹ́ kí wá sí lọ́dọ̀ mi. èkó ló wà. Ah, ọmọdé kò sí nílé. èkó ni. ṣàmà ìbílẹ̀ ṣe dé súnmọ́ adé láì o no be go bargain go share wetin dey inside maybe abina, na wetin i talk. i thought as much. Um, madam eh? kò sí nílé àná. kò ń ṣe bẹ́ẹ̀ ilé confuse mi ẹni ẹ̀ ń béèrè mà jẹ́ kí ìbá ti ní má jẹ́ kó dùn mí má jẹ́ kó dùn mí mo mọ̀ ọ́ sí. ẹ jẹ́ kí n já ẹ tó ń sùn ẹyẹ lé ló máa yín tàn tẹ́lẹ̀ tí ẹ jẹ́ bàbá yín ní interest inú ẹ̀ ó máa bàjẹ́ ó máa tú owó ẹ̀fọ́ ni ẹ wò ẹ má lọ ní problem o tó ti bá lọ dẹ́ báyìí lẹ́ máa ní problem. ẹ wò ẹ má jẹ́ ní problem ìjọ ẹ ẹ wò tẹ bá ti ti wọlé lọ yàrá kẹta ó sùn. yàrá kẹta ṣé apá ọ̀tún àbí apá òsì. ẹ̀wọ̀ apá òsì. apá òsì ló wà ẹ̀rẹ́ kí wọ́n á jẹ́ àyìn fún wọn ṣé ẹ bá ṣe rí wàhálà ní ṣúlẹ̀ o wà ah. á lọ tán wà á lọ lá ọdún ẹ̀ wà á lọ yí fọ́ọ̀lù sí i ẹ̀wọ̀ bíbọ bíbu fámìlì yìí wọ́n yìí pọ̀ tó ẹ̀ máa kálẹ̀ ah! tó lẹ́kọ̀ọ́ náà. ọjọ́ tí ọmọkùnrin yẹn bá mi sọ̀rọ̀ alẹ́ ọjọ́ yẹn ni mo lọ sí ìlú ajílẹ̀ lọ́dọ̀ àbúrò mọ́mì mi. má jẹ́ kó dùn mí. sá. ṣé orí gbogbo nǹkan tó sọ ni mo gbọ́ o àmọ́ yorùbá náà ló sọ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ àti ẹ̀gbọ́n ti pé wọ́n fún ẹ lówó pé kò fọmọ yẹn lẹ̀ ó dẹ̀ kọ́ torí pé olóò nífẹ̀ẹ́ àbí kọ́ ewu tó wà ní ti ẹ̀mí ẹ̀ tó ń lépa. kí ló ṣe fún wọn ó máa fẹ́ pa mí ni. ó ga ọ ó fẹ́ pa ẹ ni má jẹ́ kó dùn mí ṣé ó rí gbogbo sórí tó sọ yìí ó dùn àmọ́ mi ò lè sọ pé rọ́ mi ò lè sọ pé rọ́kọ̀ torí mi ò láǹfààní láti rí woman yẹn láti gbọ́ the side of our own story ṣé kò tí mo sọ yẹ àmọ́ yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ẹjọ́ lèèyàn máa ń kọ́ kéèyàn tó kọjá o gẹ́gẹ́ bí àbúrò mi mo ní láti mọ the fact of this matter first ni mo ṣe ń bí ẹ láwọn kìíní yìí ṣé kò ń ṣe pé ìwọ náà ti wà ẹ̀dá kan sí sàkání woman yẹn ṣá kó tó máa ṣe nǹkan tó ń ṣe fún ẹ. bọ̀dá mi ẹ̀yin gan-an ẹ mọ̀ pé mò ń ṣò ní wàhálà mi ìṣẹ́ ní ti fún má yẹn. ẹ ẹ sórí àìdá òun ṣe físíkà nìkan èèyàn lè jẹ́ ń tu kó máa ṣàìdá àjẹkìrò dáadáa mi ṣe but. but kí ni sọ fún mi mo fẹ́ gbọ́ kí ni yẹn. sọ a ó má sọ fún mi pé wọ́n lò ní mọ́tò yìí o. wàá jẹ́ kí ó kéré nù nǹkan tọ́lọ́run ṣe a ah, mọ̀ sọ ṣọmọ bóyá burúkú ni ẹ ẹ eh, èmi àtẹjọ wà ń gbòòrò tàtọ́ ń jẹ búrẹ́dì àti ẹ̀wà òun tí ẹ lè já mi sí kan tó ń dowó fún ẹ a ah, mọ̀ sọ máa wò mí níran kí ló ń ṣẹlẹ̀ gangan náà. sori majek ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti ń là ó máa sáré kú ni àti pé nílé ayé yìí èèyàn tí ò gbọ́n làwẹ̀ ń gbò èmi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ni kò yí sí ah, sori eléyìí gan kéré mo ní oríṣiríṣi mọ́tò eh? kí ló ń ṣe ẹ eh, nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé sori ọgbọ́n tèmi náà máa ń dá sí ni wípé àwọn ìyá kan wà ṣòtẹ́ ṣọmọ pé bóbìnrin báwọn gbogbo obìnrin ṣe wà yẹn báwọn ṣe ní shoprite tiwọn tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè rajà ń bẹ̀ làwọn ọkùnrin náà ní titi wa ó dà ṣé kí n bọ́ọ̀sì ti brain ẹ̀. ah bọ́ọ̀sì ti ọ̀rẹ́ mi bọ́ọ̀sì ti ẹ̀. ìtẹ́mi náà ṣe ìkò yìí sí. ṣòro àwọn ìyá kan wà tó jẹ́ pé wọ́n pọ̀ lọ́wọ́ mi tó bá yí fẹ́ sí ni àwọn lèmi fi ń ṣararin dín un ah, ó ti yẹ àwọn ìyá yẹn tí nǹkan tèmi náà ní tí n bá ti fún wọn tí mo fún wọn dáadáa wọ́n máa ń fowó bá mi ṣeré gan wọ́n máa ń fowó bá mi ṣeré tán báyìí ni ṣó ti yẹ bọ̀ kò sí wàhálà ṣá o fẹ́ kí n já ẹ tán àbí. a ah, ọ̀rẹ́ mi já mi já mi ayé ti pọ̀ jù já mi ah, já mi èmi kò fẹ́ wọ next level. ṣe o ṣúọ̀ pé o ní disappoint. mi lè disappoint ẹ̀ náà ó yẹ kó trust mi. o dẹ̀ níyà kan lọ́wọ́ kí n tẹ̀ ọkọ jẹ́ kó bá ẹ ṣeré náà ó dẹ̀ máa fún ẹ lówó gidi o ti ẹ̀kọ́ tó kàn máa ṣe ni pé jẹ́ kí pipe ẹ kó máa strong at all time. àwọn ọmọ ìyá mi ṣorí bí mo ṣe wà but light and light hybrid battery ni mímí ń kú bọ̀rọ̀ wàláì mo lè lu ẹ̀ márùn. fọkànbalẹ̀ máa já ẹ̀tàn mo ní wọn lọ́wọ́ tó pọ̀ gan wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀ ṣó ẹ̀ wọlé kó. bébì mo o ti ṣe tán. mo wà pa. ẹ kò sí wàhálà ẹ màá jẹ́ kọ̀rẹ́ mi ni so màá jẹ́ mm-hmm. màá pè mo ìsọ yẹn má wọrí o ti yẹ màá já ẹ̀tàn mo ìsọ fún yẹn màá jẹ́ màá jẹ́ ọkọ̀ ìbalẹ̀ kò sí wàhálà àwọn màmá tó tọ́jú tàwa rèé o ti di bébì mi ni ẹ̀rọ ń bọ́ sọ. mo sọ mo sọ. máa pè ọ́ ti yẹ ẹ pé mi máa pè ẹ́. máa já ẹ̀tàn finally ìwọ náà ti arrive nìyẹn o wàá máa lórí mọ́tò yìí. mo sọ. Five hundred thousand naira. Oh. yẹ ẹ lẹ́nu. mi ò yà mí lẹ́nu ma five hundred thousand naira láti mo rí lórí fún mi iṣẹ́ yìí lẹ sẹ́ǹdì ẹ ni. èmi ni mo sẹ́ǹdì. ẹ mọ mi ṣé ẹ fi rán mi séèyàn ni àbí. ìwọ ló ní àjẹmọ́nù ẹ̀ nìyẹn sórí ọmọ tó bá ṣe dáadáa tó mọ béèyàn ṣe ń bá àgbà lò ó dẹ̀ mọ nǹkan tí àgbà fẹ́ dáadáa mo rí pé ọmọ tó ṣe fi yan gan ni hmm. owó ẹ̀ nìyẹn tí ò bá tẹ̀ ṣe kan tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà one million ló yẹ kí n sẹ́ndì sí. hundred thousand. bẹ́ẹ̀ni ṣoríjọ́ mi tó bá tún ṣe dáadáa tó bá tún ṣe dáadáa sí i tó tún ṣe normal five million ni màá sẹ́ndì sí àkáǹtì. ah ah mọ́mi ṣe bí mo ṣe wà yìí hybrid battery ni mi mi kú bọ̀rọ̀ ah mi kì í kú bọ̀rọ̀ ma anytime tí a bá ti fẹ́ ṣàpè mi màá dá yín lóhùn. Eh, eh, no no no no àgbàlagbà la wa. No díẹ̀ ni ó tó nínú kò ní nǹkan ṣíún lọ́bẹ̀ oge hmm? gbọ́ èmi ti fẹ́ máa lọ nìyẹn. ẹ eh, mọ́mí eh, mo notice kinní kan wípé táìgbà tí mo ń bọ̀ nọ́mbà tí mo pè é sórí ẹ̀ nọ́mbà yẹn ò lọ ah, mo á wò wípé ṣé nọ́mbà yẹn ni kí n máa pè é sí ni àbí. ó ti o nọ́mbà yẹn ò lè lọ mọ́ ìyẹn ti di àfihàn tẹ́gùn fi ṣọ ṣùgbọ́n èmi á pè ẹ́ sórí aago ẹ̀ tí n bá ti nídìí ẹ̀ ìwọ má wọrí má wulẹ̀ wọn nọ́mbà nọ́mbà ẹ ti wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ tó lè rí nọ́mbà yẹn pè mọ́ ìwọ ni kò má change nọ́mbà. àmì ah, ní change yẹ. ọ̀nà ìgbín yẹn dá pọ̀ love you too love you too i love you too. afarakẹ́ ah! ìjọ alẹ́bà ìfẹ́ ah! bẹ́ẹ̀ ìfẹ́ ò ṣe bá kábà wulẹ̀ tán àgbàjọ máa ń jẹ́ kó dùn mí ah má jẹ́ kó dùn mí ó dẹ̀ ló ṣe nǹkan kan fún wúmá yìí ah ó ṣe mẹ́wàá o ó ṣe hundred gan. ìyá obìnrin tí wà á tẹ́tí jọ lájọṣepọ̀ ó wá fòun lẹ̀ ó wá mọ́mọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní wú ọmọ ẹ náà ó wá wo lásán tó wá gbé lẹ́yìn ó wá gbé wá síwájú ẹ bó fẹ́fẹ́ ṣé wọ́n lè gbàrú ẹ ní ewọ ni ewọ ni kò ní gbà ṣùgbọ́n ẹgbẹ́ òtọ̀rọ̀ tó tó bá dọ́pọ̀ títí láti pa ẹ fúnra ẹ̀ gan apá ẹ yẹ́sì ẹ eh, dúnà àbúrò mi ṣe kọ́jú pọ́n náà ti ń ṣògùn bọ̀dá mi mi ṣoògùn. ó tọ́ ni because máa ń gbẹ́kọ́ ní àwúre ni kéèyàn owó ìyá kan tó wọ̀ mọ́ àṣé yẹn ló fi ṣe ni. Ah, mi lè ṣe àbógun àìkú. Ah! ó ga o ó ga o ga nǹkan burúkú ni kò ní gbà ẹ sórí advice mi fún ẹ ń sìn ni pé yọ́sọ́lá àbí kí ló pọ̀ mọ́ ẹ kí ló pọ̀ mọ́ ẹ kò rọra fílẹ̀ kó máa lọ́nlọ́ ẹ ni o má fẹ́ mọ́ o if not òun ní bèbè kú ni o. Ah, bọ̀dá mi ó máa le díẹ̀ mi lè fílẹ̀ láì gbà tí mò ń wáṣẹ́ òun lọ̀rẹ́ mi kan mú mi lọ sọ́dọ̀ pásítọ̀. ògo ni fọlọ́run. lóòótọ́ ni arákùnrin ti forí ja igbó tí ogun náà sì ti takú sí ibì kan. òótọ́ lẹ sọ alàgbà ẹja nù. ṣùgbọ́n kò sí ogun tó kọjá agbára olúwa a máa gba àdúrà ọlọ́jọ́ mẹ́rìnlá pẹ̀lú ààwẹ̀. alàgbà ṣe rí ti ọ̀rọ̀ aláwẹ̀ yẹn mo fẹ́ béèrè ṣé èmi náà máa bá a gbà ni àbí ẹ̀yin àti ẹnìkan lè máa. ẹ tẹ bá ní agbára àti bàgbà kò kò léèwọ̀. èmi ní ọ̀sà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ọlọ́sà ò gbọ́dọ̀ máa gbà wẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ẹ èmi àti wọn á wọnú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ yìí a wá ṣe ìràpadà fún wọn lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìràpadà yìí fún wọn tán ẹ obìnrin kan máa tàn wọ́n wá ní ìtò pé ọ̀nà ẹ̀gbin ló máa gbà wá. ọ̀nà ẹ̀gbin ẹ̀dá pọ̀ lágbègbè afara kẹ́gbìn jọ alépa ìfẹ́. ṣẹ́ǹdẹ̀ wá rí i àtìgbà tí mo dẹ̀ ti mí ti Yọ́sọ́lá àtìgbà yẹn láyé mi ti dá kò dé sí kan tọmọdé yìí ò ṣe fún mi. bẹ́ẹ̀ ni. but from nǹkan tó sọ lẹ́ẹ̀pẹ́ pásítọ̀ sọ yẹn náà ẹ ẹ báwo wíṣọ pé Yọ́sọ́lá lọmọ tó ń sọ pé ó máa pàdé because from nǹkan tí oní pásítọ̀ sọ yẹn sìn Yọ́sọ́lá yẹn wá láti ìkan ṣáà ta pátá dìde àbí àti ìpèdónà nígbà tó pàdé yọ́sọ́lá yẹn ṣé wọ́n padà lọ sọ́dọ̀ pásítọ̀ láti lọ confirm bóyá òun náà sọ àbọ̀ nǹkan. rárá o mi mi ti lọ síbẹ̀ láti gbà yẹn. sí ibi tó ti ṣe mistake nìyẹn ibi tó ti ṣe mistake nìyẹn bó ṣe wá wáyé èmi ò wá ní lajú mi lẹ̀ kí n kankan ṣe ẹ torí wọ́n ló kù fún mi. a máa lọ yẹn tó bá dọ̀la a jọ débẹ̀ a lè lọ béèrè a lè sọ gbogbo ṣe jẹ́ bóyá yọ́tọ́lá yẹn ni o ẹni tí tó bá wà ní ọ̀rọ̀ yẹn a lè sọ fún wa because sórí tó bá léèyàn ní èsì èsì yẹn kọ́kọ́ ló ń pààyàn ìrònú ni o tó wá rí kan tó ń ṣe yóò lè ju èsì lọ àbí kéèyàn lè ṣàbí o kọ́ léèyàn máa pààyàn kéèyàn rí pé wọ́n léèyàn fẹ́ pààyàn èèyàn máa ru ni magic ó ti ń ru ó ti ń gbẹ ṣó mọ̀ ni má jẹ́ kó dùn mọ́ ìrùngbọ́n ṣáàjù báyìí lọ tẹ́lẹ̀ ó ti ń bọ́bọ́ yìí ó ti ń. ìbú lẹ̀ ṣe wá ṣe tí ilẹ̀ kọrùn wá jápọ̀ mọ́ ti ebi mo wí fún yín pé ẹ̀jẹ̀ yín kankan ò gbọ́dọ̀ ní kankan ṣe pẹ̀lú ọmọkùnrin débi tí wọn ó máa ṣeré kéré lé orí ibùsùn. ẹ sọ bẹ́ẹ̀ o àmọ́ ọlọ́run rí o mi ò tiẹ̀ mọ̀ rárá mi ò mọ̀ o gbogbo nǹkan ti wá dàrú o ẹ wo gbogbo bísínẹ́sì mi ti dojúrú. yóò dojúrú. kò sí nǹkan kan ẹ ṣáà gbà mí ẹ ràn mí lọ́wọ́ ni ẹ jọ̀ọ́ kọ́rọ̀ ayé mi kó lè nítumọ̀. ọ̀dà àwa nǹkan ṣe sí. wọ́n ah, sa àbìlù kan sí yín yóò sì rẹ̀yìn díẹ̀ gbogbo àárẹ̀ hùn ẹ gbọ́dọ̀ ṣe fún bí ọjọ́ bíi mẹ́ta àárẹ̀ tá a sì ń sọ yìí ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látọ̀la lọ bẹ́ẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ àárẹ̀ hùn láàrin ọjọ́ mẹ́ta hùn ẹ wá ọ̀nà bí ọmọkùnrin ṣe gbọ́dọ̀ dọ́dọ̀ yìí tí ó sì fojú kàn yìí tó bá ti fojú kàn yìí gbogbo nǹkan wà padà sípò. ẹ jọ tí kò bá fojú kàn mí láàrin ijọ́ mẹ́ta nǹkan. ẹ kú gbé nù. Ah! mo dáràn bàbá mo ti rán èèyàn sí pé kó mi pa. bí wọ́n bá ipá yìí náà kú gbé nù. mo ti rí kọ́ padà nù. o gbọ́dọ̀ kú tọ́ba ikú tọ́ba ikú gbogbo ayé lù fún ijó. ó gbọ́dọ̀ kú o kò ní kú. ẹ kú dànù kódà ẹ kú ti gbogbo dúkìá yín nù. ó ah! gbọ́dọ̀ kú kò ní kú. Hmm. wálé wo ẹ má fọwọ́ kan ọmọ yẹn o ẹ má pa ẹ má ṣe nǹkan kan fún ẹ filẹ̀ ẹ filẹ̀ mò ń bọ̀ nsì. Ah, a ní ká filẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bí mo sá fún yín pàkà dé ẹ̀kọ́ mo dẹ̀ ní ká bá ń ṣe kí ló dé náà. ẹ má dà kí n ní wó fẹ́mi o. Ah, eh, eh, eh. ẹ jẹ́ kí n dé. tí dọ́là kàkà kó sọ̀rọ̀ kan ó mọ̀ máa lé sí lára ẹni òun. Mommy wants to kill me. She doesn't love me like she claims she does. Ṣe lè imagine? Mọ́mọ́ máa jẹ́ ìkìlọ̀ sọ́dọ̀ mọ́ sí Mommy totally rejected him. Ó ní pé mo lè fẹ́ máa jẹ́. She chased him out of the house. She embarrassed him. Seriously láti ìgbà yẹn I've been trying to call Majek's number it's not going through tó bá tún rí nǹkan I went to his house mo ò rí ìmọ̀ mo mọ̀ tí mo I started feeling funny thinking okay pé bóyá stress gbogbo ẹ mọ̀ also lọ sí hospital kí medication doctor ní ká I have to do tests. and I'm pregnant I can't even find the father of my child. Ha. ojú wo ni sista mi bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí ju gbogbo èlò máa ní sùúrù mi ṣọlá. gbé náà ta ni. mom sinu gbé mi. come on pick pick your mom's call. I don't want to talk to her. She my best sọ̀rọ̀ Hello, ma. Mọ́yọ̀sọ́lá ṣe dáadáa ló wà lọ́dọ̀ máa jẹ́ kí ló wà ní. ó dáa ẹ̀yin méjèèjì ẹjọ́ máa bọ̀ mo ti gba màjẹ́ẹ̀kì gẹ́gẹ́ bí ọkọ ọmọ mi mo fapá sí fi gbogbo ara mo fi sí i mo ti yọ̀ǹda kẹfẹ́ra yẹn mo fẹ́ kẹ́yìn méjèèjì máa bọ̀ sí ṣó ti gbọ́ pé má jẹ́ kí fojú kàn mí o ìní eléni ni o ó pẹ́ ju ọ̀la kí n lè ṣàdúrà fún yín ẹ bára yín kalẹ̀ hmm. ẹ ṣe màmá retí yín o màmá retí o okay mo ti gbọ́. mummy mm-hmm. sọ pé ara wọn ò yá and then surprisingly wọ́n tún ní pé àwọn ti gbà kí màá ti máa jẹ́ ìfẹ́ra wa. ìrọ̀lẹ́. and then she said we have to see her today latest tomorrow. ṣùtàn ṣùtàn sí i ọdún wa kò tó máa ṣe. mú fóònù ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé majek wàá gbé gbé gbé tí ò bá gbé kó bombard pẹ̀lú chat lórí whatsapp àbí text messages nígbà tó bá fi calls chats messages tó fi bombard ẹ̀ àwa ṣùgbọ́n àwa first láti pè é padà kó reply any of your messages. I'm just try to call him now. It's ringing. hello. hello baby. Ah. Yọ̀sọ́lá. Bílú ti ń try láti pè é, you know why I'm going through. Ma, bínú fún mi kú tẹ́lẹ̀ ni. Okay, where are you? Yeah, mo mo mo wà uncle. ọ̀nkù mi, èmi àti wọn sáré jáde lọ síbi kan. Ah, I'm pregnant. Eh? kí ló sọ? Omi <coughs> ìpò ti lóyún. inú mi dùn inú mi dùn yẹ. pẹ̀lú mi náà ti gbàgbọ́ fẹ́ra wọn she say she say how to do I will call you when I get home. Okay. All right. Is it okay because the phone is over and they're going to want you? No, no, no, no, no, do not. No, do not. Madam, Yosola ló pè mí tán sí i ó lóun ti lóyún ó tún ní mọ́mí ò fẹ́ rí mi. Yọ̀sọ́lá lóyún. bẹ́ẹ̀ni. ta ló fún lóyún. bọ̀dá mi ṣe. mọ́mí ẹ̀ tó fẹ́ rí ẹ̀. ẹ kò sí wàhálà jẹ́ kí pásítọ̀ ṣe ẹ̀kọ́ dé náà. bọ̀dá mi ṣe kò ní sí wàhálà báyìí. èmi ló ń bì. ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ dé ó yé mi ó yé mi jù bẹ́ẹ̀. mo fẹ́ ká máa bá alàgbà májẹ̀kúdùn mi ká máa bá wọn dúpẹ́ lórí ọ̀rọ̀ gbèsè ayé wọn nítorí pé ọ̀pọ̀ ewu ló ti fò wọ́n kọjá ẹ wò kò sí ẹni tá a bí nínú obìnrin tó lè kó wọn yọ nínú àjàgà tán wáyé yàtọ̀ sí yọ̀sọ̀la tá à sọ̀rọ̀ yìí ẹ eh, but pastor sir nǹkan tó ti wá ẹ ṣẹlẹ̀ láàrin àbúrò mi àti màmá Yọ̀sọ́lá yẹn sẹ́yìn nǹkan sà. ẹ ṣe rí hmm, ìyá Yọ̀sọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn níṣẹ́ ló lo nǹkan láti fi bá ọ̀gbẹ́ni májẹ̀kódùnmí lájọṣepọ̀ àjọṣepọ̀ tó ní pẹ̀lú ẹ̀yẹn ló fà á tí gbogbo àjàgà wàhálà ìdààmú fi dé bá ṣe ní ẹ fẹ́ gbọ́ ó ti lògbó wọn. yé ẹ pásítọ̀. ẹ sà wọ́n ti gbogbo àbúrò mi. wọ́n ti lò ó. ẹni pé kòrò fún àbúrò mi wáyé sí. Ah. bọ̀dá mi wọ́n lọ ti sọ gómìnà ló bá tiri kòròfò làbúrò mi yé mo dáná oyè. but ah. pastor kí ló dé tẹ̀lé kókó sọ̀rọ̀ yìí fún mi first time tí mo wá rí yín. ẹ wo sórí àsìkò tó yẹ kó gbọ́ náà ni nítorí eh, àdúrà àti ìràpadà tá a ṣe fún ẹ lọ́jọ́sí òun ló jẹ́ kó pàdé Yọ̀sọ́lá tó wà pẹ̀lú ẹ̀ tó jọmọ ìyá yìí níwọ̀n ìgbà tó ti wá bá Yọ̀sọ́lá ní àjọṣepọ̀ nǹkan tó fà á nìyẹn tí gbogbo bísínẹ́sì ìyá yìí tó fi dàrú tí ò rojú ráyà rẹ̀ ìdí èyí ló fà á tó fi sọ pé kò lè fẹ́ ọmọ bíbí wù nítorí pé ó ti mọ iṣẹ́ ìka tó ń ṣe. ẹ wo bọ̀dá mi ṣé rí bí mo ṣe wà yìí tí bá kúrò lọ́dọ̀ pásítọ̀ ẹ màá lọ mú ọ̀bẹ màá mú àdá màá mú àáké màá mú ìbọn màá lọ fi pàyà ẹ̀ dànù ìyá ìyá ẹ̀ ní gbogbo. òun rántí gbásìdì sí ọ̀dẹ̀ idiot fẹlẹ fẹlẹ ẹjẹ ẹkọ mo ń gbádùn yín jàre ẹ fẹ́ yọjú síta ni ẹ wò ẹ ẹ tẹ́tí yín dáadáa kẹ́gbọ́ ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ gbọ́dọ̀ yọjú sí i títí ọlọ́run máa fi parí ìdájọ́ lórí ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ kó lódì yín má gba ikú oníkùkù. àbọ̀ ah, ẹ sà pásítọ̀ sà ṣẹ́rí kẹ́tù délẹ̀ kan sà yọ̀sọ́lá tá à ń sọ̀rọ̀ ọmọ ìyá yẹn ó pe àbúrò mi ó lóun ti lóyún fún àbúrò mi wá ní kíníkan kíníkan òun máa wá rí nǹkan kan ẹsà ẹdẹ ní kò gbọdọ̀ ṣíkà jápa fún ni àtúnyún. alàgbà ẹ má jápa o. ká má jápa sà. ẹ gbọ́dọ̀ já lọ síbi kankan ṣe rí oyún tó wà níkùn jọ̀sọ́lá yẹn òun gan ni ìràpadà má jẹ́ kó dùn mí. ẹ máa ṣe sùúrù tó máa fi bí ọmọ yẹn tó bá wá bí ọmọ yẹn ẹ máa kẹ́ ọmọ yẹn ẹ máa kẹ́ ìyẹ́ ẹ máa kẹ́ nítorí pé ọmọ yẹn tán bá ti bí sílé ayé tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀gẹ̀sà ìgbà yẹn ni ògo má jẹ́ kó dùn mí ló tó máa padà ìgbà yẹn ló ṣẹ̀ bọ́ nínú àjàgà tó wà. tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sá ẹ jẹ́ kó yé wa sá ṣé tó bá tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kílálẹ̀ àbí tó bá ti ń pe bá bá bá tó bá ti ṣe dádì ó ti ń sọ̀rọ̀ náà nìyẹn yẹn ò pẹ́ yẹn ò pẹ́ but bọ̀dá mi nǹkan ọmọ tó sọ̀rọ̀ máa wọ bí wọ́n yẹ. ẹjọ́ ẹ̀kọ́ ó jẹ́ kó di ó jẹ́ kó sọ pé ó dìgbà tó bá tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó gba fún sálárì nílùú táwa yìí lógún ẹ tó máa padà wàá mọ̀ ẹ pé kò easy. ẹ ẹ wo mr májèkúdì mi màá fẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún mi kó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíín náà tó jẹ́ pé àgbàlagbà nítorí owó nítorí owó kẹ máa lọ bá ẹni tó jù yín lọ tó tó yín bí lọ́mọ kẹ máa lọ bá wọn ní àjọṣepọ̀ look at you wo nǹkan tó kọ́ọ̀sì sí gbèsè ayé yín bóyá lẹ tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ yín tó introduce yín sí ìyá yín ẹ wò ó ẹni tí ó introduce yín sí yẹn ìyá titi ẹ̀ tóun lọ gbé lọ́hùn wọ́n ti gbogbo ẹ̀ ó sì wánú àjàgà títí ẹ̀ kò tẹ̀ tí ì rí solution sí rárá kò tẹ̀ mọ ibi tó kò mọ bóun ṣe fẹ́ ṣe ìgbésí ayé ẹ̀ ẹ wo ẹ máa dúpẹ́ tí yín ọlọ́run jẹ́ kí ogun ayé yín kó fara wọn tàdé rí solution sí ọ̀pọ̀ ló wà ní títì tógun ayé wọn ò ní solution. ẹ ẹ bọ ẹ sàmà bínú sàmà ṣèbí tí ọmọ yẹn bá ti ń sọ̀rọ̀ sà ẹ ẹ tán ọmọ ẹ padà. tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé aẹ́ẹ́ e, wípé tèmi náà wà pẹ̀lú I cannot wait to be a father you know to father this unborn child of mine <laughs> honestly and oh, really I love you so much. I love you too. I love you so much. Ẹ who's that? Tani ẹ. Ẹ Ah, ṣe wà. Àbá ọ̀dẹ̀ mi. Àbá ẹ̀ Where are you going? Wálé but actually um, Wale step out but ó sọ pé òun ní pẹ́ dé. ọgùn majek kan àwọn kan. ẹ eh, majek majek ló pe bẹ́ẹ̀ yẹn ló fi ah kí ló three days now tí ó ti wọlé ilé and he said um, he was to come back but I know he's fine. Wow. alright kí lè nínú fíríjì yẹn bí n pa mí fine too. kò sí nǹkan kan nothing at all nínú ilé kò sí nǹkan kan ó tiẹ̀ lè anything Ah, kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kan wà bẹ́ẹ̀ eh, nǹkan wà nílé màá lọ check fún ara rẹ. kò sí nǹkan kan nílé yìí ah, eh, kò sí nǹkan kan nílé yìí o. So what's the next thing? But I don't know the answer. Hey, mi fara mi, ọmọ bó ṣe ń tú anything. Èdè ah, eh, ní kò sí nǹkan kan ló fi jìn yín. Kí lélẹ̀, jíìkì kan rè. Wo má fọwọ́ kan o, ó mọ wàhálà wa lé o má fọkọ̀ drink wálé o. Ah, ẹ wo èmi ti gbélé yìí o kò sí nǹkan tó fẹ́ ṣe. hey o mọ ẹ̀gbọ́n ẹ tó bá dé kò ní find ẹ fún ní pẹ̀lú rárá yẹmi má fọkọ̀ drink yẹn. tó lórí drink lórí drink lásán lásán kò sí nǹkan tó fẹ́ ṣe jọ. ó sọ pé àlejò pàtàkì ló ní má fọwọ́ kan o. lọ bébí oníkùsí kankan nílé nà tó. oògùn nǹkan tí mo sọ ni kò sí nǹkan kan nílé ẹ kò sí nǹkan kan. àǹtí chairman ẹ wo ó jọ má bàa dá sí wàhálà wálé. there's no been sharing jọ ẹ gbàjáre. Check kó wọn kó dá ọmọ ìyá kan náà Check what face around. babe you don't need all this <laughs> báwo ni ṣe báyìí ẹ̀yìn tí wálé bá dé i'm sorry for you guys god my fi ọjọ́ àwọn baby drink ah. ẹ̀gbọ́n ṣe wà fún mi. i know the deal kí ló dé tó mí ẹni tó yẹ kó fèsì ni ọ mo sọ fún wípé kó má fọwọ́ kọ drink ẹ̀yìn pé reserve ẹ̀ for somebody special ni. o ti mú mi. mo ti mú náà. Ah! mo appreciate gbogbo nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ majek fún mi but mo mọ̀ pé àwọn ọmọọṣẹ́ mi àwọn náà jẹ́ kó escape. bẹ́ẹ̀ ni ṣe sọ àwọn guys ni wọ́n careless. i know i know but another job ni mo fẹ́ gbé fún ẹ̀ sìn two million naira ni mo máa fún ẹ. ok. màá gbé wáìnì kan fún ẹ màá jẹ́ kí nìkan ni kó mu o kẹ́nì kankan má mú un bẹ́ẹ̀ o pọ́ìsì lo wà nú ẹ̀ àmọ́ pọ́ìsì tó wà nú ẹ̀ kì í ṣe èyí téèyàn lè lóun fẹ́ lọ flush ó tì o tó bá ti mú báyìí ọ̀run làlà ni kò ní rẹ́mẹ́dì o. Hmm? ẹ ti rán olófòfò mi iṣẹ́ ó yóò máa jẹ dáadáa bí àkójọ dáadáa ìyẹn dá yẹn dá mi. Okay. But the most important thing is the money aspect. Owó ni kókó. Eh, kò sí wàhálà. Ma transfer one million si àkáǹtì ẹ̀. Tó bá parí iṣẹ́ yẹn, ó ṣe yẹ kó rí. Màá fún ẹ balance ẹ̀ tí ó dẹ̀ sí problem. Kí ló ṣẹlẹ̀? Màá jẹ́ kínní. Kí Ma ṣe? Màá jẹ́ kí n ti kú ah. ẹ ṣe ń sọ ń sìn màá jẹ́ kìdẹ́ mo dẹ̀ ń sunkún o sunkún ẹ̀ báyìí bá ṣe máa sunkún ènìyàn ìṣàlà bẹ́ẹ̀ ló máa yọkú lẹ́kùn Ah! á ṣèkìṣèkì máa mì owó dé ṣèkìṣèkì máa mì owó dé ajé tún ti yálé yín ẹ kú oríire ẹ tún ti bọ́ nínú ọdún méje èyí náà ó tún dẹ̀yìn ọdún méje mi ká tún tó wọṣọ tuntun mi ẹ máa náwó lọ bó ṣe wọ̀nyí kó wọn sì máa bá rádaràda kiri torí bó ṣe wà kò jẹ́ èèyàn mọ́ yóò máa tọrọ jẹ ni inú kóun máa tọrọ jẹ lẹ́yìn ó ti máa rówó náà ti yín kílẹ̀ pé ó kọ rẹ̀ náà. ẹ kíní ni àwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń pè hmm. ẹ majek kó dùn mí lórúkọ ẹ̀ torí àwọn májẹ̀ kó dùn mí náà máa ń pè ní majek tó bá ṣọ̀tì ẹ̀ wọ́n ní majek. gbogbo ohun tó bá tiẹ̀ wù kọ́ máa jẹ́ bóògùn ọba ti jẹ ewé rẹ̀ ṣẹ́kù síbì kan ni. bẹ́ẹ̀ni. èyí sì ti jẹ fún wa ná àmọ́ ẹ má gbàgbé gbogbo òkìlọ̀ tí mo ṣe fún yín ṣe gbọ́. gbogbo ẹ náà ni bàbá sá ẹ mọ̀ pé mi náà kọjá yìí. òun mọ̀ dáadáa o màdàmú ta ni ó rí yín tí ó sọ pé ọjọ́ ń bẹ lórí yín wà yìí. Ah, <laughs> ẹ mọ̀ pé tọ́wọ́ bá ṣe tilẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni. olówó ṣohun gbogbo tán ni ìyá ló máa jọmọ tálíkà. ẹ lẹ́yìn náà ni eh? ọba táṣẹ́rẹ́ tàtà sí lára wọn wọ̀ lára èyí náà wà. Mami! So, ẹ̀yin lè lo kádàrá magic. Why? Mami, why? Báwo ṣe fẹ́ jẹ́ kí tèmi jẹ́? pẹ̀lú oyún nínú mi mọ́mí mọ́mí mọ́mí mo ti dáríjì ọlọ́run ti dáríjì mọ́mí mọ́mí mọ́mí mọ́mí ẹ stop now mọ́mí please mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. látàrí bó tilẹ̀ òun kò rí ọpẹ́ ní fọlọ́. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ti kóra wọn sí ìlà ìlò wàhálà àti ìdààmú. látàrí ìfà àtọjú kòkòrò. irú ìtò ṣẹlẹ̀ sí bọ́dà má jẹ́ kó dùn mí yìí ẹ jẹ́ ká lọ ní àròjinlẹ̀ o ká dẹ̀ mọ nǹkan tá a bá ń ṣe. Um, sista Ayọ̀sọ́lá ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ pé kádàrá ni àti pé bọ́lọ́hún ṣe kọ́ ni màá fẹ́ kí ẹ̀yin àti bùrọ̀dá májẹ̀kódùn mi kẹ́ ẹ kún fún àdúrà gidi kẹ́ ẹ dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ nítorí oyún tó wà nípìn ògo yín ni o ọjọ́ ọ̀la yín ni mo dẹ̀ mọ̀ pé ní ti agbára ọlọ́run ọlọ́run á sọ yín láyọ̀ àti àlàáfíà lákòótán ẹ máa fẹ́ kí a tọrọ àforíjì fún màmá wa tó ti dolóògbé kọ́lọ́run ń bá wa foríjì wọn ẹ kí àbámọ̀ kó dẹ̀ máa gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. ẹ wo sista Yọ̀sọ́lá. Sir ǹjẹ́ èyí ti ṣetán láti bá bọ́dà májẹ̀kúdùn mi rin ìrìn àjò yìí. mo ṣetán sá. ọ̀pẹ ní folúwa bọ́dà májẹ̀kúdùn mi. sá. ǹjẹ́ èyí náà ṣetán láti bá sista wa Ayọ̀ṣọlá rin ìrìn àjò yìí bákan náà. bẹ́ẹ̀ ni pásítọ̀ mo ṣetán. ọ̀pẹ ní folúwa ẹ wúlẹ̀ fún àdúrà. ìfẹ́ ọkàn mi ìyọ́nú mi ẹ̀yin ijó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yin ijó mi alábàásọ èkúrọ́ làlábàákú ẹ̀wà. E kan ń gbààyè lọ́wọ́ orí. ibi tífẹ̀ bá wà ọlá ìtàn ọlá ìtàn níbẹ̀ ayọ̀ yóò fi bẹ̀ ṣe lé ní. adùn oníkúrò ẹ má má bójú ìfẹ́ jẹ ẹ má fojú ìfẹ́ rárẹ̀ o ìfẹ́ mi ọkàn mi ń pè ọ́ o ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yìn jó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yìn jó mi alábàásọ ìfẹ́ omijé.